بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، ترى كانوا في هذا الملم أني عند صريح السنة صريح السنة للإمام التبري رحمه الله تعالى الإمام التبري أنا إذاك عالم من من العلماء العزاب <coughs> كان معه أصحاب ما هو لم تكن يعني أبو جعفر وبلنا نوضع ابن جريري أبو جعفر بن جرير الطبري àwọn pè wọ́n هو التفسير الكبير التفسير المأثور وين وعيانا تأويل في هذا قال لنا مت على هذه الآية وما قوى ṣe pé ìjà afẹ́yìn ò tí ì pé téèyàn ọba ní tẹ̀síọ̀rọ̀ tọ́ba rè nílé ìjà afẹ́yìn ò tí ì tó. ابن كيود أن نتصفح تفسير الطبري ونستفيد منه عليكم السلام ọlọ́run kọ́ bá ní pẹ́ alimami sọ̀rọ̀ ayé wọ́n àfa yìí ṣe tún wáá rí i so gbogbo wọn gbogbo àwọn àfa àṣálà fún wọn gẹ́gẹ́ mo ṣe sọ fún wa ni wọ́n ní nǹkan tí wọ́n lè fi tì wọ́n. من العقائد هيك ما تقيت لوك ولا ينجكو باي وقام على إمام حتى لا تموت إمام أحمد توا كنت تمونا سجل عقيدة وكيف طلع عفات السلولية الإمام مالك الإمام الشافعي عليكم أبو حنيفة سفيان الثوري ṣe ìmáàmù Tọ́bárì nìyí wọ́n fi ní àwọn olùmọ̀jẹ̀ ló kìí ṣe nǹkan ẹyọ kan ni wọ́n máa ń mọ̀ mọ́ wọn pàtó ṣùgbọ́n wọ́n máa ń jilẹ̀ níbi nǹkan kan ètò kan lọ ni. gítà kásùsù ti dé gan tún ní ìnáwó tó ti wá lágbára lóòótọ́ àǹfààní wà ń bẹ àǹfààní tó wà nù tàkásùsù kéèyàn ní eré àti yóò wọn specialize lé lórí ó máa ń fà ní wa tòró ń tọ̀ wọ́n mọ̀ sí fòfẹ́ lọ rẹ̀ ó lè tu yẹbẹyẹbẹ ìwúlẹ̀ tiẹ̀ ní ìwúlẹ̀ dára ẹ̀ láàmú ní ẹ bá ti ní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ òun lèèyàn lọ bá ọ̀rọ̀ àdàrí nínú àwọn sàhábà náà tí wọ́n mọ àwọn nǹkan kọ̀ọ̀kan mọ̀ wọ́n bẹ́ẹ̀ bí Abdullahi bin Mas'ud radiyallahu anhu kò lè díjọ́ kan tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ nípa fíkà. wọ́n á ti fẹ́ lọ gbé ọ̀kan náà àwọn sọ̀hábà lékè Abdullahi bin Mas'ud radiyallahu anhu. ẹ̀rọ bíi mas'ala jẹ́mẹ́lẹ̀ kejì mọ́sálásí ọ̀kan sí. ẹ̀rọ á rí ọ̀rọ̀ Anas ẹ̀rí ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud ọ̀rọ̀ tààlà ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud. أن فيك أبو أكبر rọ̀bì ọlọ́run àdúgbò kò dẹ̀ túmọ̀ pàṣẹ ajáfà ń tàbùkù wọn níjọba afẹ́ máa sọ tún máa lùkọ́ á ní nísìnyí wọ́n bá mú sábẹ́ ìlú àkótó báyìí wọ́n á má bẹ̀rẹ̀ ìmọ̀ àbáyé fáwọn abdullahi bin abbas láti àlejò sọ́dọ̀ wọn kíákíá lórí pàdé اللهم علمه التأويل وفقهه في الدين بعد في البحث sọ àwọn ẹni àtijọ́ ni wàá nìyí kì í wá ṣe wípé wọ́n mú àwọn tí wọ́n ń ṣe tẹ̀síìrì ni wọ́n á gbójú kúrò níbi gbogbo àwọn ìmọ̀ nílà ní ìtọ́ pàtàkì ka ilmi al nítorí ẹ̀ ló jẹ́ kí wọ́n rí eléyìí rí al-allamatu at-Tabari rahimahullahu ta'ala. تطلع عندنا صريح السنة صريح السنة هي تعلم لنا سنة سنة يا شما ما جاك بقى عقيدة أنا لا جاك كجوا ما متصوري رحمه الله وجد لا يعني طريقة الهجرة بسم الله الرحمن الرحيم أخبرنا الشيخ الشيخ أبو الفضل أحمد وأبو الدركات الحسن أني بدأت بأخبرك وصلى الله على سيدنا محمد وآله اللهم بني سيك فما محمد علي لا حول ولا قوة إلا بالله العلي العظيم وسي عليك ريك وسي أكبرك تولي شينك àyàfi pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run tó ga jùlọ. العظيم tó sì جلو أما àmọ́ ìwé yìí tí طبعا بقى أخبارنا أبو محمد الحسن بن علي بن الحسين بن الحسن الأسدي أنيني من المروة يبقى بعد ممكن أبو القاسم الحسين بن الحسن بن محمد الأسدي هنا تهم فوانيرو بكنا أبو القاسم علي بن أبي العلاء ينافعني رأي أبو محمد عبد الرحمن بن عثمان بن أبي الناظر النص ينافعني رأي أبو سعيد عمرو بن محمد بن يحيى الدين الدينواري ينافعني رأي يعني قال أن قرئ خذ على أبي جعفر محمد بن جرير الطبري ó ní wọ́n ka ohun àkóyọ̀ ti kó láríyànjiyàn ni wọ́n kà fún abijá àfàw ẹ̀rí kò mọ́ ni wọ́n ní kó ní àyàn ni kò sí pé wọ́n lọ́mọ kankan tí ń jẹ́ náà sẹ́ níyàwó débi kí wọ́n bímọ so kìí ṣe kí wọ́n ta kò gbéyàwó ọ̀pọ̀lọpọ̀ wọn mi wọn ní ìsìtọ́ àláti fẹ́yàwó ẹ̀rọ mi lówó tó lè fẹ́yàwó ṣùgbọ́n sí àdínì ti ń ṣe òjì kọ́ra yìí ẹ wá lọ fẹ́yàwó ìwọ ti wà lọ́rùn yìí ẹ̀yìn wá lóhùn ọ̀ráyè tìyàwó yóò sì yóò sì ní ẹsẹ̀ lọ́rùn bíi ibùn tèmíà wọn níyàwó ẹbí kọ́ wọn bímọ tí wọn náà ń sàhábà náà àkọọ́lẹ̀ sọ pé màálù ń jábà lé níyàwó wọn kàn ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ní kò níyà ni bákan náà ni àfa sàbàṣàrí náà mìíràn ní àwọn òde tí ó bímọ bẹ́ẹ̀ ni alimọ́mù ní àwọn àwò aláhìmọ́lọ́ òun náà ní àwọn òde tí ó bímọ àìní tiẹ̀ dàrún láàmú púpọ̀ àìní dàrún láàmú ẹgbẹ́ gbọ́ ẹjọ́ rí wọn pé fifty years náà fi jáde láyé wọn pé fifty years náà fi jáde láyé àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò ní ni àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé àyàrá ni wọ́n bá ṣe ìyàwó ìyàwó ọ̀padà máa kọ̀m̀pín ó sì lè di ẹrù lásán ọlọ́run níwájú ọba dẹ́dà àwọn ló jẹ́ kí wọ́n fi agbègbè oníyàwó yẹn rẹ̀ wọ́n pọ̀ gan-an wọ́n lè dá líka kátàbà bá àbọ̀lẹ̀ ọ̀làmá pé ọ̀làmá ò lọ gbà wọ́n kọ́ tíra ti bẹ̀rẹ̀ wọ́n sì já fáàlì ńlá àpọ́n ni wọ́n wọ́n níyàwó. ومن ضمن هؤلاء العلماء هم الإمام الطبري وما أن يكون يدي أبو كنيكا أبو جعفر كن وقعتني أبو جعفر محمد بن شرير الطبري وأنا أسمع فإمين جندمي جاتونكا الحمد لله مخرج الحق وناصره آه الحمد لله أصبح الحمد إتمارني إيه alif ọ̀làmù tó wà mẹ́rin ah, ti ń tọ́ka sí pé jẹ̀mí ọ̀l mahamid gbogbo àwọn ènìyàn yẹn tá a máa ń ṣe ni lèlà kọ́ máa jẹ́ ti Allah Allah ni el ah, ẹni tá a ń sìn el tá a máa nífẹ̀ẹ́ sí ìfẹ́ yẹn náà nífẹ̀ẹ́ tẹ̀lé muflij al ẹni tí máa ń fi òdodo hàn yóò jẹ́ hàn wọ̀nà sírì yìí ìtumọ̀ àwọn òtítọ́ lọ́wọ́. ومدحض الباطل وماحشه àwọn oníṣe tó máa ní máa ń pa ìbàjẹ́ rẹ abẹ́ ní máa ń pa ìbàjẹ́ run wọ́n máa ń hìkì yìí yóò tún wá yọ pa rẹ pápátá tàbí gbúrò ẹ̀ mọ́. الذي اختار الإسلام لنفسه دينا وأمر به فأمر به فلون دعوين فلون لو سيسا إسلام فرارا لسن جنبا أسين دقم أطلق أصور بعد إن الدين عند الله الإسلام أرجو أسين كما أسين بلد الله تيونو سيتيو تيوبا أوني إسلام إنه آية من ومن يبتغي غير الإسلام دينا ẹni tó bá tún wá ẹ̀sìn ní yàtọ̀ sí islam lẹ́sìn ọlọ́run yóò kó bala mi ó ń tọ́ wọn bá ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ ọlọ́run láàmì gbà lọ́wọ́ ọwọ́ àfẹlẹ́ akẹ́wọ̀ sí mi lọ́kọ̀ sírí ẹni ẹ̀dẹ́ sì máa ṣòfò níjọ́ gbìndà ọ̀kẹ́yà wọn. ọlọ́run yẹn wá ṣẹ̀ṣà islam fún rẹ̀ lẹ́sìn fàmọ́ràn bí ó sì pàṣẹ rẹ̀. وحاطه وتوكل بحفظه أحاطه ọlọ́run wá fi ó fi ìmọ̀ ìmọ̀ rẹ̀ ó fi yí ká rẹ̀ ọ̀tàwákàlà bíi hifzihi ó sì tún làbọ́ra rẹ̀ lọ́rùn fóun lò wọ́n sọ ẹ̀sìn Islam yẹn lọ́dọ̀ mi ná. ọlọ́run tó wá mú àgbìn ẹ̀lẹ́ wá fún alẹ́ ọmọ fanabi sallallahu alaihi wasallam pípé ẹ̀sìn yìí náà wọ́n fi lékè gbogbo ẹ̀sìn yẹn. وبعدها والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون ألم يرون إن سيره ها آه. pẹ̀lú mọ̀nà àti ẹ̀sìn òdodo kó fi كوفي بوري lékè kó fi borí gbogbo ẹ̀sìn ọkẹ wa lọ kárí alimusiri kò àwọn náà tún wí kódà káwọn ẹlẹbọ kọ bá ti wí. ọlọ́run tó wá sẹ̀sà ọ̀sà àwọn ọ̀sà àwọn ìránṣẹ́ kan lẹ́sà nínú àwọn ẹ̀dá rẹ̀ ọmọ ẹgbẹ́ kì í ṣe gbogbo èèyàn lè jíṣẹ́ o ọlọ́run ni èbè tààsà hàn ó gbà wọn yẹn dìde èbè tààsà hàn ó gbé wọn dìde èbè dọ̀ á ilé yìí pẹ̀lú kí wọ́n máa pèpè lọ síbi ẹ̀sìn Islam yẹn ó túmọ̀ ẹ̀mí pé àti gbogbo àwọn ọ̀rẹ́ ń sẹ́ ọlọ́run pátá mùsùlùmí ọ̀kúnlóhùn yẹ̀dẹ̀ ọ̀hún náà ilẹ̀ Islam gbogbo pátá ni wọ́n pèsè lọ sínú Islam àdínì tawhid la ni gbogbo wọ́n pèsè lọ bẹ́ẹ̀. وأمرهم وأمرهم بالقيام به وتوقعوا لا سفيكم ودو تسمية والصبر صبر على ما نابهم فيه من جهل جهالة خلقه أو من جهالة خلقه وتوقعوا لا سفيكم سيسوروا على ما نابهم فيه lórí ohun yòówù tó bá dé bá wọn jahalati khalqihi lọ́dọ̀ àwọn tí wọ́n ya aláìmọ̀kànmọ̀kàn nínú àwọn ẹ̀dá rẹ̀ àtòrí àwọn èèyàn wọ́n fi àìmọ̀kàn kọlù yẹ àìmọ̀kàn yẹn náà ni ọ̀kẹ́ nínú àwọn afáàfin sọ pé fáláìmọ̀kàn bá bóun jiyàn yóò wí ni òun wọ́n ní à ah, bóun náà ti wá borí ọ̀nà fáláìmọ̀kàn yẹn náà ni torí gbogbo ìyọ́sìn wa ló ń àfa ẹ̀rí tẹ́ ilé ilé ẹ̀gbọ́n mi rè síbi ilẹ̀ ilẹ̀ rí táwọn èsì wíkúwì ní ti òbí. ìbílẹ̀ mi bí ilẹ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ ìrọ̀rùn àìbọ̀ kan náà ni ó fi gbéyàn lulẹ̀ tó nípa abẹ́ wa mú tàhánà hùn. bísọ̀nà òfin ọlọ́run tó wá dán wọn wò ọlọ́run dán wọn wò àwọn aránṣẹ́ nínú oríṣiríṣi àdáwò bí sùnú fi ń mí náà ní hání o àwọn onírànà nínú àdáwò ló fi dáhùn o. wàbùtàláhùn gbèdúró obìnrin kódà gan àwọn àdáwò náà tún bẹ tẹ̀lé fáwọn náà tún jẹ́ ìpín ìpín kọ́láwọn tó fi dáhùn ànábì ọlọ́run bá wọn ọlọ́run ti bẹ́ẹ̀ tẹ̀kìrì mọ́ ọlọ́run kẹ̀kẹ́ fi sàpọ́nlé wọn nípa kì í ṣe kọ́ fẹ́ yẹ̀yẹ́ wọn o táà ní àtọ́bàṣe pà nẹ́bí ọlọ́run ní èyí ṣe tọ́mọ ẹ̀kú hmm. ọlọ́run ò fi yẹ̀yẹ́ wọn fẹ́ fi pọ́n wọn lé ní nítorí fàdánwò nìyí méjì ni èèmọ̀ kéèyàn lẹ́sẹ̀ lọ́rùn kọ́lọ́run fẹ́ fi parí ó sì dájú kọ́lọ́run ti sáwọn ànẹ́bí ọlọ́run kò nínú ìyàpá kéèyàn bá wá lẹ́sẹ̀ lọ́rùn rèé o yóò sì jẹ́ kí n ọlọ́fà ń kẹrẹ ọlọ́run máa fi gbé kó yẹn já ìwọ nìyẹn wá mọ̀ nù rẹ̀ ńgbà tó lọ́n má dán wò wá sẹ́sẹ̀ ń bẹ lọ́rùn èèyàn lọ́n fẹ́ fi kílíà rẹ̀ ní àbí èèyàn lẹ́sẹ̀ lọ́rùn ibi tí ọkùnrin sí lálùjẹ́ náà ọba adẹ́dàrí kó kéré ọwọ́ má dán wò wá kíkò rẹ̀ ó fi ká sí lálùjẹ́ náà ìwọ lọ́mọ ń bẹ wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti fi pọ́n wọlé غير تضليل في سبب يقول النور سيك يعني أن تنور مع الله تعالى من الأنبياء ثم الأمثل فالأمثل لين لهم بيمو لين لهم بيمو آه àdéhùn ọmọ akẹ́yìn ẹ̀bẹ́ sì yẹn bá sì mọ́ ẹni tẹ́sìn rẹ̀ bá ju kínkínní lọ àdéhùn tuntun ní ní ọba tẹ́sìn rẹ̀ bá rí ní ńlá àdéhùn ní ńlá ní ọba àdéhùn yẹn wà á níyẹ kò ní í gbó pẹ̀lú yẹn pẹ̀lú mùsùlùmí títí tó ń fi máa lọ lórílẹ̀ báyìí wọ́n lè sọ àlè fi kọ́tẹ́ à kò ní sẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn yẹn mọ́ ṣèyí ni wọ́n lè á mọ̀ àwọn ẹni ẹ̀sìn ní ìyẹn náà máa ń ṣe bẹ́ẹ̀ fún ọ ọlọ́run lè mú àdáhùn yẹn wá kò sí ní bọ́m̀bẹ̀ tí ó fi kú ó yẹ pé ọlọ́bọ́ ọlọ́run ọba ní mímọ́ ni ọlọ́bọ́ ẹni ó ní tẹkírìmù làhùn ọlọ́run fi pọ́n wọlé ni o lẹ́yìn ọlọ́sẹ̀ lẹ́yìn kì í ṣe kó fi ẹ̀pẹ̀rẹ̀ hàn. ó ní tẹ̀sírífà ọlọ́run tó fi gbé iyì fún wọn ni ọlọ́sẹ̀ kì í ṣe lè sòfò àbí kó lè pàdánù ọlọ́run wá gbé apá kan lékè òfin láwọn ránkì tó fi lékè apá kan náà ànábì ọlọ́run ànábì ọlọ́run gbogbo wọn mọ wọn jọra wọn. nínú hadith Abi Dharr al-Ghifari radiyallahu anhu nínú àwọn béèrè tó bí ànábì sallallahu alaihi wasallam pé mélòó lànàbì àdéhùn ni wọ́n wá wá wí ṣùgbọ́n àwọn afá máa ń lò dáadáa wọ́n ti sẹ́ lọ́nà àwọn ànábì à wọ́n tó wọ́n ara twenty four thousand. ṣùgbọ́n bá àhá àbí dàánù ni pé ọba adẹ́dà ni mímú máa ń kọ́ sọ́sọ́ náà ní káwọn mímú máa ń làmúlà sọ́sọ́ ń bẹ́nu ọ̀tá àpìkan rẹ̀ fún ń bẹ́nu ọ̀tá àpìkan rẹ̀ fún ìgbọ́lá ajá kó ń kà <laughs> àwọn ọ̀ka ẹ̀kú ń bẹ tó ṣe wípé wọ́n ní ìrẹsẹ̀ làwọn ẹ̀ fáwọn ẹ̀ lé lọ́gọ́rùn-ún lóòtú yá àtúnrà àwọn twenty five zakara humnullah subhanahu wa ta'ala fi kitabihil azim sẹ́rí pípọ̀ wọn ń ga jura wọn lọ lóòtú yá àtúnrà àwọn márùn-ún mi lọ́tọ̀ àwọn ni olùlọ azim minar rusul ẹ̀làdọ̀rẹ́ sọlọ́wọ́n ó gbé apá kan lékè apá kan àti وكان أبكارهم عنده درجة أجرهم مريا لأمره مع شدة المحنة فكان أرفعهم عنده درجة أن دواد جاجو نرانك نقو نضع الله سبحانه وتعالى أحدهم إمضاء أن لن تو تو تو تو لا درجة تو موجو إمضاء níbi ìpinnu ìpinnu tí ń sàṣèlú màá ṣe dàtòlì mìhàn pẹ̀lú àdánwò tó le kókókó ẹni tí kò rẹ̀ gàdá àná ìmúgbà òun ni bọ́ọ̀lù fẹ́ wọ́n ní àṣetọ́lọ̀ mi ń ṣe yá àfi kí n ṣe ẹni tó mú jù wọ́n mú látara àhájò bí ẹnu dà ẹni tí dà rẹ̀ mú jù láàrin wọn ní ìgé nǹkan tó dójú máa ṣe dàtìlmíhàn pẹ̀lú líle kókó àdánwò òun náà ní kó rẹ̀ dájú. wà á kọ̀rọ̀ bá fún un. zulufa òun náà sì tún ní àkọ́rọ̀ bá fún ilé yìí zulufa òun ló súnmọ́ láwọn bàjẹ́. ìfàdán lè má àrísàlà kò bí i máa àzìmì ìdàlùyà òun náà ló sì tún dájú lẹ́ni tó ṣe àmúṣe wọn tọ́lọ́run rẹ̀ pẹ̀lú àdánwò tó tóbi èyí tó ṣẹlẹ̀ sí so eléyìí jẹ́ al-muqaddima al-muqaddima so lábẹ́ muqaddima yẹn náà láti wá ọ ọwọ́ afẹ́ mú ẹ̀rí wá ọ̀rọ̀ kejì. يقول الله عز وجل في محكم كتابه لنبيه الله صفى النبي تعرف يقع النبي كنات وواه ọba adẹ́dà sọ nínú Al-Qur'ani tíra rẹ̀ fànẹ́bí rẹ̀ pé fọ́sibíò minal rusul ṣe sùúrù báwọn ulul azmi àwọn onípinnu náà àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run bí wọ́n ṣe ṣe sùúrù Suratul Ahqaf àyà thirty five. ọ̀là tó bá rí ilé. ọlọ́run sọ fànẹ́bí àti gbogbo ọdún tó tẹ̀lé ọlọ́run bá ní ọ̀nù sí wọn pé. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم هذه أنظروا بغير الجنة positive فلسي لما يأتي كما wọ́n كلا béèrè pé lágbájá ńkọ́ yóò dẹ̀ wá bí bàbá ti máa ń pẹ́ lẹ́yìn ní àpá àtẹ̀lé wọn èèyàn sì lè sọ fún wọn ní wá lẹ́wọ̀n òfin ìṣújú wọ́n á bẹ̀rẹ̀ pé àbúrò yusuf ní lámàyà àti èdè ni ní sì ń ọ̀rọ̀ ẹtikẹ́tì bẹ́ẹ̀ hmm. sẹ́yìn ń lérò pé máa wà lùjánà ọ̀làmà ya àsìkò kò sì tí ì wá dé báyìí mọ̀sálù lẹ́bí ní kálọ̀ ní kọ̀bìkò àpẹẹrẹ ẹrú wọn tó ṣẹlẹ̀ sáwọn tó ṣàjọ yẹn kí ló ṣẹlẹ̀ sí wọn. ìwọ́n tó fọwọ́ bà wọ́n ìwọ́n àlùbáṣà òsì ọ̀dọ́rọ̀ ìnira ọ̀fọwọ́ bà wọ́n ẹlòmíràn gbádùn nù wọn wàzúùlì zìlú wọ́n tún mì wọ́n títì ẹ̀kọ́ àbúfẹ́rẹ́ àwọn ròyìn ọ̀rọ̀ bíi ọlọ́wọ́ àni wọ́n sì wọlé lẹ̀ bíi pé wọ́n dákú àbí wọ́n apá gbé wọn ebi sáà nbẹ náà wọn sọ hábà ẹ wọn máa retí pé sísá ara ti jáde ni wọn sá sí làwọn wa wọn padà di ọmọ ara wọn tó kò láyé mọ̀sísá ti hàn mọ́ ìgbà sáà ó sì fọwọ́ bá àwọn ọ̀dọ́rọ̀ àti nira wazol zilu wọn mi wọn títì wọn fi wọn lógbólógbó. tó fi di kó jù sí ọlọ́run yẹn gan àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ fi ń sọ pé nígbò làtìlẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ fẹ́ dé gan ojúṣe ọlọ́run ẹ̀ sì lára tìlẹ̀ báà sì ń bá lọ yìí ọlọ́run wa dáhùn sí àlá ìnà nasrullahi qarib ẹgbẹ́ ò dájú àtìlẹ́yìn ọlọ́run tó súnmọ́ ní sọ́tò bá kọ́rọ́ ها. وقال يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم لا أيها الذين إذا لا لم توصفون يا نتيو إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها أيوه نبقى تعمل صجا كما باين أو أتفان يا أحزاب لو بعد عن صين أو مي ولا تبومي وما سافوا لفتة فأرسلنا عليهم روح ريحا àwa wá sẹ́ndì àtẹ́gùn sí wọn lọ́dọ̀ tó làṣìṣẹ́ wọn fi ní kọ̀ọ̀kan náà àwọn sọ̀hábà kọ́lọ̀ sòfófó sẹ̀lẹ̀ yẹn wá kọ́lọ̀ sòfófó sẹ̀lẹ̀ tó ń sẹ̀lẹ̀ yẹn wá tí ó ṣe bíi pé ara wọn ni ṣùgbọ́n kì í sara wọn torí pé atẹ́gùn yẹn ti pọ̀ ju òtútù yẹn ti mú òjíṣẹ́ ọlọ́run sọlá àlùkò láǹsì mọ̀ pé àlùkò àná ọlọ́run òdòdó ni pé ó ṣàtìlẹ́yìn fáwọn bí òtútù yìí ṣe ń dà wọn láàmú yìí kátẹ́gùn yìí lágbára ó yẹ kí kọ̀ǹdíṣàn àwọn káfíìnì yẹn bójú bẹ̀rẹ̀ àwọn á ní kọ́lọ́ kọ́lọ́ sí àfikún tó ń wá ìyẹn wá níbi òye pé áá kíní yìí burú gbogbo tẹ́ǹtì wọn àfa lójúwó gbogbo náà tí wọ́n dágbé káwọn ya náà atẹ́gùn ti ta gbogbo ẹ̀ wọ́n dà lé wọn lórí ọba gbogbo káwọn jẹ òun ní wọn tọ́ فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها obìnrin kan atẹ́gùn yẹn ọ̀sà dédé máa jà bẹ́ẹ̀ ọlọ́run ní asẹ́ǹdì atẹ́gùn sí wọn ọ̀jùnú ìdánilá ń tara wà àtàwọn sọ́jà tẹ́yìn ò rí àwọn ń da ogbó náà yẹn dùn ni wọ́n ń da ogbó ń jẹ wọn nù níbẹ̀ atẹ́gùn yẹn kẹ́hìn ra ń fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ bí kékeré kẹ́kọ̀ọ́ fúyẹ́ kankan ra dàálẹ̀ ní lọ́dọ̀ àwọn mùsùlùmí ṣùgbọ́n tọ̀dọ̀ tiwọn agbákan atẹ́gùn ni ọ̀kàrùn náà àti pọ́lọ́mọ ọba nìyí bàṣí rọ́ àṣìbẹ́ ọ nígbà tí rí ọ̀kánà ọgbọ́dọ̀ jẹ́ kábàrù kánà bàṣí rọ́ ni o ọ̀kánà lọ́ọ̀fù bí wọ́n ti àmàlù ní bàṣí rọ́ ọlọ́run ọba sún ní bàṣí rọ́ ni o aláàrítàn ni pẹ̀lú tẹ̀sí níṣẹ́ yóò dẹ̀ fún ilẹ̀ sàn rẹ̀ èrìjà òkun ẹgbà tó ti bá àwọn kan wá látòkè wọn láwọn kàtọ́fà àwọn míì wá látòsàlẹ̀ tí wọ́n yọ ayọ̀ sáwọn mùsùlùmí. وازدادت الأبصار وذابت الأبصار وبلغت القلوب الحناجر tó di pé ojú ti yẹ̀ ojú kò rí nǹkan ò dáadáa mọ́ gbà ìyá máa fẹ́ jẹ wá lónìí وبلغت القلوب الحناجر ọkàn ní ẹni ń gbọ́n pẹ̀tẹ̀ pé ẹ́ sí kò ní ṣẹlẹ̀ lónìí ọ̀tẹ́sẹ̀ múnà bẹ̀láhì ìdùnnúnà ẹ̀bẹ̀rẹ̀ sí dábàá oríṣiríṣi sọ́lọ́n yàtọ̀ àti ìlàtìlẹ̀yìn jíjọ́lọ́n tó sì ró dáadáa kó tó ní ká wá jarú ogun yìí báyìí ọ̀yà. هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا والله يا داوني níbẹ̀ yẹn lọ́hùn yẹn ní gásàtò àzáàbò ni àdáwò káwọn mùsùlùmí ọ̀zọ́lùzílò zilza láǹṣẹ̀dì ìdá wọ́n mì wọ́n sì tì ní ìrìn títí tó lé koko tàbí ẹ̀kọ́ ni. wà á gbọ́dọ̀ jù wá òsì. وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض أها nígbà táwọn mùnáfìkì táwọn ṣèṣì tẹ̀lé àwọn mùsùlùmí lọ sójú ogun wọ́n kẹ́ ṣèṣì tẹ̀lé wọn lọ ni wọ́n <laughs> àti pé lọ sí wọn lọ ní tẹ̀sí ni wọ́n lọ sí nígbà táwọn olójú méjì ní sí ní sọ والذين في قلوبهم مرض àtàwọn táwọn ti ń bẹ wọn pé ah, ànábì wa pa wá rẹ́ bí yìí ni ah, kí ló wá kó wa sí láàrin yìí náà àwọn táwọn ti ń bẹ lẹ́nu ọ̀tún wọn sọ báyìí pé. wọn táwọn sọ ni pé máa wà dáná Allahu wa rasuluhu illa ghurura. ike a ni wọlé Ọlọ́run ṣe fún wa àtòjútẹ rẹ ẹtàn ni wọn wá tàn wá pa bí báyìí kí yóò kú wa wá bí sójú mọ̀fà ní wíìlì ẹtàn lélẹ́yìí o ẹ̀rí gbogbo ohun tí a fẹ́ sàyà fẹ́ sọ ah ojú àwọn mùsùlùmí rí tó ìjùmọ̀ rémù àyà kẹsàn-án sí kejìlá ọlọ́run tó sọ ní ààyè mi gbogbo ohun dáadáa ń sọ ni pé aládàáwò ká àwọn ènìyàn wọ́n dẹ̀ dùn. وقال تعالى ذكره أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ọlọ́run ní káwọn yẹn máa máa lérò tí wọ́n kàn máa sọ jáde lẹ́nu pé àmàna anígbàgbọ́ ọ̀hún láyọ̀ tànà àti ní wàhálà àwọn ànífàdáwò kan ọlọ́run ní kò ṣeé ṣe bẹ́ẹ̀ kí ẹ̀ kẹ́ máa fẹ́ ẹnu lásán wí ẹnu lásán kí ẹ̀ fi tẹ̀lẹ̀ ní mọ́mì ní kí ló ti dé báyìí rí. ọba adéwà wọn la kọlifà tẹ́nà lẹ́dí nà mí. ẹ ọlọ́run ní àwọn tó ṣáájú wọn àti dán wọn wò wọ́n yà lámà nà lẹ́dí nà sọ́dà kú wọ́n yà lámà nà lẹ́tà àdìbí ọlọ́run wa mọ alẹ́bí iná sọ̀dàpọ̀ ọ̀nàyà àdámọ́ iná lọ́ọ̀hùn lẹ́bí iná sọ̀dàpọ̀ àwọn tó sòdodo sí ìmánì mi nípa ìgbàgbọ́ wọn nígbà táwọn ò dé àmọ́ wọn torí wọ́n dúró pé ìgbésẹ̀ tí máa ń yá ni lẹ́nu nípa mùsùlùmí ayé òde òní wọ́n fi yàtọ̀ táwọn kèfèrí òun ni pé kèfèrí tọ́rọ̀ wà nínú ayé kéke kò ní pe èṣù kò ní pòòsà ọlọ́run ní ó pè é ṣùgbọ́n àwọn kèrèkèrè ayé òde òní òun làwọn tó ń pe àwọn mùsùlùmí nì nígbà tára bá dé àwọn nìkan wọ́n ṣẹ̀sìn wọn tí nira bá ti dé orí òkè yá hmm. àbí kí wọ́n lọ sọ́dọ̀ àwọn àwọn bàbá eléṣù ẹ̀yẹ pé pípọ̀ náà àwọn mùsùlùmí méjì ni wọ́n máa ń kú sí ìmọ̀lẹ̀ hmm. wọ́n gbé wọn lọ pé àwọn òkú bẹ́yà wọn rà á torí wọ́n sọ pé ìjà ayé ni mo fi ń ṣe yìí àwọn hmm. ò gbé e lọ bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí kò ní kìí ṣe lásán àwọn tó sì máa ń tọ́jú irú nǹkan báyìí àwọn oléṣù báyìí ni máa ń tọ́jú ẹ̀ ọlọ́kùnrin fatanna alladhina min qablihim ọlọ́run ní àwọn tó ṣáájú wọn á ti wò àfàdáwò kan wọn ọ̀la ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́run bẹ́ẹ̀ sì máa mọ sáńsọ̀ òdodo ó ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ kìnìún yẹn wà rìn lẹ̀ tí gbogbo àná ọgẹ́ tiẹ̀ báyìí ẹni tó sọ̀rọ̀ ló ní ímánì rẹ̀ ń lẹ́nu tí ò ní yí kẹ́gbà táná òfin dé ọ̀làyà àlàmọ́ nàìjíríà kàwé yìí ọlọ́run ti máa mọ̀ pààrọ̀ nínú ìmọ̀ sọ́tùlá ìkàbọ̀ sáyà kẹta kejì sí kẹta sọ́hádùn báyìí subhanakallahumma wa bihamdika ashhadu ilaha ilaha